ṣàánú wa ọlọ́run ṣàánú wa o àwọn làbẹ́ o. You or anybody, anybody níbi báyìí ó dẹ̀dà pé èèyàn ti wà lórí life. yes good evening everybody if you are listening to me i don't know i can't see anybody on this platform but i know people may be there surely let's pray first. Heavenly Father, eternal rock of ages, we say thank you, we worship you, Lord, because you are God. Nobody like you from east to west, not to south. That be the exalted, be glorified forever in Jesus' name. I cover myself, my children with blood of Jesus Christ. No weapon fashioned against us shall prosper. Daddy we want to speak. Father, please speak to my mouth. Forgive us all our sins. I open this platform in the name of the Father, the Son, and the Holy Spirit. Fill me with your power. The Holy Spirit direct me. Father, please grant me wisdom, knowledge, and understanding. I declare this flat Holy Ghost arena. What I'm about to say today will not condemn me. Will not condemn me, but it shall bring light. Thank God because you answer prayer. Whatever whatever we have said, that can cause trouble in our life. Father, please forgive us. Have mercy upon us. Every trap of the enemy, Father, destroy it. Let the enemy fall into that they are trapped themselves. The trap of the enemy will not catch me. We know I will not fall into it. My children will not fall into it. All my well wisher all over shall not fall into that trap. We shall not die young, but live to the glory of God. Any man or woman that is sick right now, I pray, Lord, that the power of healing shall possess us in Jesus' name. For those who are in sorrow, who are in pain, Father Lord, console them, make them happy. In the name of Jesus, every instrument of the enemy, crush them, O Lord, in Jesus' name. Thank you, Father, because you answer prayer. In Jesus' wonderful name we pray. We shall not be confused. We shall not be mentally derailed at this junction, In Jesus' name. For those who are in need, provide. Have mercy, O Lord. Make way for us in Jesus' name. In Jesus' name we pray. Amen. You are welcome to this platform please share so uh, normally I can't do without prayer but if I want to speak I always pray before and especially when I've not opened my platform to say anything today so I saw a video on the on YouTube about Ibi Orun exactly what killed him and I want to play the video and another one about the husband I'm not interested in using just young people dying like that for content or talking about it. Okay? And I said something yesterday as well uh, for the video because it's like they, nobody ready to give information about the death of that pretty and young lady. Nobody ready to give information, concrete information. You understand me? So, but today we have some information about that by watching the t uh, YouTube. I saw it not quite long. I'm away from my phone, a little bit busy. A little bit busy today a lot of things happen secretly but that is not what I'm here for. You know, yesterday, when somebody just died suddenly like that, and nobody ready to give us clue, but let me play something. I know majority because a lot of people have watched, they've listened to it on YouTube, so I'm going to play it again. But before then, nǹkan tó ṣẹlẹ̀ rí ẹ jẹ́ n sọ Yorùbá torí nísìn gan ẹni tó kú yẹn yorùbá ni gbogbo àwọn interview ta ti ń gbọ́ yorùbá náà fi grant interview yẹn gbogbo interview ta ti ń gbọ́ yorùbá ni a fi grant interview yẹn gbogbo interview ta ti ń gbọ́ kò sí ìtàn ti sọ yorùbá àbí tó ti sọ english so ẹ jẹ́ kí n sọ yorùbá. the sorry darling ẹ obìnrin yẹn ẹgbẹ́ ọ̀run ó ní ó sick she been sick for a while now I think they said the sickness started January the husband said they, they got about the information <tsk> the information she came to the notice of the I think she was aware of the sickness according to the husband December, no, January, January something. When she sent a message to her, she said uh, she wanted to hand over a property. to him. But the the voice message I'm about to play now is I found it on the social media, and it's a concrete one, and it's uh, the voice of Igbiorun. Ajike, I think they say her name is Ajike Murenikechi Igbiorun. The voice note was released, I think. Uh, was sent to that particular lady December 2013. Please be careful, okay? Let's listen to it first before we continue. The voice message was in December something. And uh, systematically, she's trying to expose the sickness, the problem to that person maybe and because system i mean because she was telling asking that maybe she can get solution from that person seriously she was sick but she doesn't want to expose the sickness to people like that like that she be sick let's listen to this fún yín tí mo lè mọ̀ sọ nípa pé bóyá n tó ṣe é pé nǹkan ti ń ṣe ẹ máa gbọ́ first note yẹn sìn o. wàhálà ìmọ̀mọ̀ táwọn sọ pé àìmí ta ló fẹ́ràn ìpàlá ìmàdárúkọ yín pàlá ìtàlá ìmọ̀mọ̀. ṣé ẹ gbọ́ first note yẹn tẹ́ ẹ bá ń gbọ́ ẹ jẹ́ kí mẹ́kọ́ mẹ́tì bẹ́ẹ̀ gbọ́. ẹ n tó tún pẹ̀lú n tá a fi wá nígbà yẹn ìgbà tí mo travel láti ṣe mo bó ṣe ní mọ́lẹ́mọ́. ó fẹ́ lọ síbi ó dà pé ẹni tí ó sọ̀rọ̀ yìí ó ní program kan tí obìnrin yẹn ṣe ó wá fẹ́ lọ síbẹ̀ wọ́n invite ẹ̀ kó wá lè lọ mo wá rò pé ó fẹ́ fún ẹni ẹni excuse kó dẹ̀ ṣàlàyé reason why tí ò fi lè wá dáàtì tó kọ̀ sí voice note yìí nìyẹn kì í ṣe pé ní record according to bó ṣe sọ ó ní kó send voice note kò ṣe pé nìyẹn send kì í ṣe pé bóyá ó record ẹ̀ ńgbà tó pé o ó ní wípé ó send voice note and the voice note was there okay ẹ jẹ́ ká gbọ́ because ọlọ́run kó dáríjì ọlọ́run má jẹ́ fi ọ̀rọ̀ ọlọ́rọ̀ gbà lẹ́nu ẹ jẹ́ ká gbọ́. August to September September kọ́ ni Mohbad kú September ó dẹ̀ pé ẹgbẹ́ ọ̀run wà ní Canada ní September tí Mohbad kú yẹn uh, August to September you know she was here in Canada last year. gbà tó dé láti Canada ó dẹ̀ pé lọ sí ẹ máa gbọ́ bó ṣe sọ. October ẹ ṣe jẹ́ nìyẹn ẹ máa nígbà tí ó padà sílé ní September after few days ó tún lọ sí October November ó lọ sí Germany October November ó lọ sí Germany ẹ̀ṣẹ̀ ṣe mo ti pẹ́ jù lórí ìjókòó kìíní yẹn máa fẹ́ ti mi torí december yìí gan yẹ kí n wà London ní ọmọ ni ẹ̀ṣẹ̀ mi mọ̀ bóyá mo sọ létí yín tẹ́lẹ̀ mm-hmm. ó wà ti mi tẹ́lẹ̀ pé ẹ̀yin wá ń dùn mí tó bá dẹ̀ jẹ́ ìnà tí wọ́n ti mọ̀ lè rẹ́rìn sọ fún mi ẹ̀yin ń dùn mí gan mọ́. ṣé ó ń béèrè pé tí wọn bá mọ nǹkan tóun tún lè lò kó sọ fóun o torí ẹ̀yin ń dùn òun gan but bó ṣe sọ̀rọ̀ yẹn okay voice note ni mo fẹ́ rò bóyá ẹni yẹn record but voice note ni tó bá jẹ́ pé wọ́n tó bá jẹ́ pé kì í ṣe record i mean voice note tẹ́ni yẹn bá ń sọ̀rọ̀ òun náà máa sọ̀rọ̀ padà ṣé ti yé tẹ́ni yẹn bá ń sọ̀rọ̀ òun náà máa sọ̀rọ̀ padà but voice note ni okay ó ní pé ẹ̀yìn yẹn ń dùn òun gan-an pé òun travel léraléra pé bóyá long journey àti pé òun ti ń jókòó òun ti jókòó jù for that say for that period of time tó fi travel yẹn pé it's a long journey maybe you can cause it. Tolu o ti ṣetán lórí system? Not yet. Bó ṣe ṣàlàyé ẹ̀yìn yẹn, mo máa máa máa máa ṣe research lórí ẹ̀. Bóyá long because àwọn tó máa ń wa mọ́tò àwọn tó máa ń wa lọ́rì àwọn kan tó máa ń ṣe àwọn tó ń ṣe driving i know driving kéèyàn máa jókòó ó máa ń mo mọ̀ pé ó lè jẹ́ kí téèyàn bá jókòó kọjá yìí ó lè jẹ́ kí ẹsẹ̀ weak ó lè jẹ́ kí. tilẹ̀ tàn. Tolú tí nǹkan kan wà hàn lọ. Okay. mo mọ̀ pé èèyàn lé ẹni tó bá ó long journey but that two times tí èèyàn ba travel long journey bẹ́ẹ̀ mi ì mọ̀ bóyá mi ì rò pé lè cause the problem because kọ́sí wọn bá jókòó nínú play náà ah, wọ́n máa ní téèyàn bá lọ sí long journey Germany ò jìnnà púpọ̀ sí Nàìjíríà mo mọ̀ pé Amẹ́ríkà jìnnà mo dẹ̀ mọ̀ pé Canada náà ọ̀ṣọ́ fà á. tí wọn bá dẹ̀ wà nínú tó bá wà nínú plane náà ó máa nẹ́sẹ̀ bọ̀ I don't think that can cause it but see. anyway ṣá ẹ jẹ́ gbọ́. ibi tán mi wọ́n bí ìdí ó ń dùn mí dó mo ti wà rí ní díẹ̀ o ó pinnu. ó ní ibi ìtàn mọ́ ibi ìdí that kì í ṣe kì í ṣe ẹsẹ̀ ibẹ̀ yẹn ibi tán ni problem yẹn wà mọ́ ibi ìdí ó dẹ̀ ló ń dùn gan seriously. that's complain n tó ṣe gangan nìyẹn but ìtàn mọ́ ìdí àwọn mo máa mo máa béèrè máa wo nǹkan tó ṣẹlẹ̀ máa google ẹ̀ personally mo kàn fẹ́ kí n ṣe pé láti sọ fún ẹ mo kàn I will just google it I want to know what can cause such I mean such things but ẹja gbọ́ tán kì í ṣe ti woman mo fẹ́ gbọ́ mo fẹ́ gbọ́ tọkọ ẹ̀ mo kàn fẹ́ gbọ́ mo fẹ́ gbọ́ mo fẹ́ play voice note yẹn voice note ẹ̀ nìyẹn o náà ṣe àwọn ìpínlẹ̀ bá ti ń sick ó dẹ̀ pé woman yìí ó invite her is like she's not talking to wọn ò sí in talking time I mean wọ́n wà in talking time but ẹni yẹn invite ẹ̀ kò reply ẹni yẹn kò dẹ̀ lọ bí tí wọ́n invite ẹ̀ sí but ó wá send a message like ngbà ní December ngbà tó ti ń feel pain ẹ gbọ́dọ̀ mi ó wá send a message nígbà tó ti ń feel pain to greet this person and to systematically apologize and also láti béèrè bóyá as a woman of God also maybe only solution fún nǹkan tó ń ṣẹlẹ̀ you understand woman yẹn ó lóun ò fẹ́ play gbogbo kìnní yẹn tán nǹkan kan bẹ́ẹ̀. yẹn gbogbo ojú yẹn mo kàn ṣàkárá gan. ṣùgbọ́n ó ti ń fẹ́ o mo lè pẹ́ lórí ìjókòó dàbí alára so later ni wọ́n detect pé bí amọ́sù bí èmi yẹn ló wá ń dùn ní ló ló ti pẹ́ jù lórí ìjókòó something I don't know kí ni ẹ̀ ti ṣe lemọ́lemọ́ jù tó náà keep low pé díẹ̀ sí mi kí má lọ darúgbó òjijì àwọn kí ni ọlápẹ́ bísí mi ṣe ti sọ fún mi pé nǹkan mi ṣe mí. ọlápẹ́ bísí mi ìfẹ́ kẹ́ gbọ́ kọjá àbẹ́yẹ mi ìfẹ́ kẹ́ gbọ́ kọjá ọlápẹ́ bísí. But uh, ṣé mo ṣí ẹ ti yẹn eléyìí èyí tó sọ yìí ṣẹlẹ̀ ní December ni wọ́n send the message yẹn okay so the woman she be sick but ẹ mọ̀ pé èèyàn kì í fi kú yọ̀yàn báyìí oríṣiríṣi nǹkan ni ó ń ṣẹlẹ̀ o hmm. ìgbà tí èèyàn dé láti Germany àbí tó dé láti Canada ó ló lọ Amẹ́ríkà first Amẹ́ríkà yẹn ìgbà tó dé ó wá lọ sí Canada ọdún Amẹ́ríkà yẹn dà kó ti pẹ́ but that last year náà ni but towards the end of the year láti August títí di December yẹn I mean November, she busy going around from Canada. I think she spent some months here. She traveled, she went back home to Nigeria, and again she picked up to Germany. Hmm. hmm. àwọn tí achievement ni travelling fún àwọn Nigerians tí wọ́n bá wà nílé tí wọ́n bá lọ ó lè jẹ́ fún ministration but téèyàn bá ti ní ẹsẹ̀ tó ń dùn àbí tó ti ní ó ti travel lọ Canada bẹ́ẹ̀ tó dẹ̀ ti ní issue ọdún wa sọ pé London gan kò fẹ́ lọ London ní December because of that pain she couldn't make it in tó lọ ń ṣe ní travelling trips yẹn a ní sọ̀sọ̀kùsọ̀ ó ti yé tó bá anything tó bá tẹ̀ lọ ṣe ní travelling wọ̀nyẹn ó ti kò wọ́n ó ti kọ́ lọ́hùn ó ti yé bẹ́yẹn bẹ́yẹn ó ti kú òun ó ti kú baba god. ṣùgbọ́n woman is sick and again ọkọ ẹ̀ tẹ́ wo interview mo ti wo interview ọkọ ẹ̀ yẹn mo wọ́dà pé fóònù mo fi charge tí mo fi ń ṣe mo fi ni mo store Si. mo di download ẹ̀ ọkọ interview ye. ó ní àwọn like ara wọn gan o ó ní December December twenty six àbí ó wá di January first ṣáà pé ó ní no December Eh, ó láwọn ọmọ ẹ̀ sọ pé wọ́n fẹ́ wá kí òun ó ní wọ́n dẹ̀ wá ó ní àwọn jọ jókòó wọ́n sọ̀rọ̀ ó ní many times ó ti fẹ́ ní kò take over property many times ó ti sọ fún òun bíi pé káwọn jọ settle padà àwọn ọmọ iná máa máa bẹ̀ òun pé káwọn jọ settle padà ó ní for one reason or the other but kò sọ reason yẹn fún wa ó lóun ò gbà bọ̀bọ́ yẹn náà má yẹn náà ò dẹ̀ sọ fún wa pé òun ti marry in tó dẹ̀ fa ìjà náà a ní láti jẹ́ kó sọ fún wa ọdún àwọn èèyàn máa ń wà inquisitive nítorí ó jẹ́ public figure and she she she say, "Aja person ni kò ń ṣe ẹni tó sick kò tiẹ̀ sanra kọ́mọ̀ bàtẹ́ pé ó ní cholesterol ẹ mọ̀ kò sanra ó fit ó fit kò lọ́yàn kò ń ṣe nídìí kò ní kankan excess meat kankan púpọ̀ so we may looking at her wa sọ pé òkè ó wà healthy àbí bẹ́ẹ̀ kọ́ bọ́tọ́kọ ẹ̀ sàn kankan ó ní ó wá lọ sí amẹ́ríkà ní dìísí wá dé ó wá lọ amẹ́ríkà ní few i think march last month ló ṣe dé láti amẹ́ríkà ó lọ for operation when they dáhùn àti pain yẹn ti wà severe ó ló ń sọ wípé onígbà tí pain yẹn ti pọ̀ ó wá lóun fẹ́ lọ ṣe operation ní Amẹ́ríkà. láti August títí di ọdún eléyìí tó wá lọ láàsì ó lòun lọ ó lòun lọ ṣe operation but operation yẹn. ó padà dé ní i think this month náà ni wọ́n wá ní operation yẹn nǹkan pains yẹn surgery tó lọ ṣe yẹn bí ọkọ ṣe sọ ọkọ sọ náà pé obìnrin yẹn sọ pé bí òun fúnra rẹ̀ ṣe sọ pé ẹbí ẹ̀yìn òun mọ́ ìdí òun báyìí ń pain òun so later ọkọ ẹ̀ náà sọ pé ní egungun tó wà lẹ́yìn pẹ̀lú egungun tó wà lẹ́yìn àti ó ní egungun tó wà lẹ́yìn ìṣá pẹ̀lú ibi titan lẹ́yìn pé ó gbé mọ́ra wọn ó lè máa dàbí spinal cord something níbi spinal cord ẹ̀ ṣe mọ̀ wọn spinal cord yẹn ṣe mọ̀ but wọn ò dárúkọ spinal cord but bó ṣe sọ pé egungun yẹn pé wọ́n lọ ṣe operation egungun yẹn pé wọ́n ní lẹ́yìn báyìí ni pé so wọ́n ń kan ara wọn ó break so that place tó fi wá ro mọ́ ẹ̀yìn spinal cord problem. although téèyàn bá ní flexible àwọn bones tó bá wà níbi irú ìsàlẹ̀ bẹ́ẹ̀ yẹn níbi ẹ̀yìn níbi spinal cord yẹn àbí tó jẹ́ pé in one problem or the other ó lè ní àwọn some uh, pains bẹ́ẹ̀ yẹn and again tó bá jẹ́ pé a lot of things can cause that eh, nǹkan tó ṣẹlẹ̀ yẹn a lot of things by bóyá nǹkan tí yàn bá jẹ sínú ṣé ti yé bẹ́ẹ̀ yẹn I don't want to mi ò fẹ́ sọ nǹkan tí ò dáa àní obìnrin yẹn ti kú bọ́tí nǹkan tán tó wá sọ lélẹ̀ wọ́n ní operation yẹn ó ń feel pain ẹ̀ nígbà tó wá nàìjíríà mi ìfẹ́ analyse pain yẹn ó ti kó ti lọ àwọn tó dẹ̀ mọ́ wọ́n lè má lè sọ dáadáa gangan tó ṣẹlẹ̀ kán lè lè má fẹ́ sọ dáadáa kán sọ details for a for one reason or the other but there is a problem ọkọ ẹ̀ that man is a mature man and um, kò sọ pé òun love, ó láwọn lọ́ọ̀bù ara wọn gan but ẹni tó bá lọ́ọ̀bù ṣé ó máa fi sílẹ̀ tó bá sọ pé òun fẹ́ fẹ́ ẹ tó ní fẹ́ mọ́ ni ẹni tó bá love. ṣé ó máa ẹni tó bá lọ́ọ̀bù tó yẹ pé tó dẹ̀ ń bẹ̀ ẹ́ pé ókè o àjà o tó bá jàjà sẹ́tù àwọn ọmọ yẹn náà ń ba bẹ̀bẹ̀ ló ní yàrá nínú. yàtọ̀ sí ọ̀rọ̀ ọmọ pé kó sọ pé òun fún un lówó kó sọ pé àwọn ń ṣe bí ọkọ àtìyàwó ó lóun ò kàn fẹ́ relationship no for one reason or the other. ó sọ dáadáa nípa ọkọ ìyàwó ẹ̀ dáadáa tó sọ nípa ìyàwó ẹ̀ yẹn tí wọ́n bá wà kọ́díà tó dẹ̀ jẹ́ pé ìfẹ́ wà ń bẹ ní tòótọ́ tí ọkùnrin yẹn bá obìnrin yẹn bá sọ pé òun fẹ́ settlement why not tí wọ́n fi settle tọmọ wọn náà dẹ̀ tí wọ́n dẹ̀ máa ń fẹ́ ríra wọn tí ò sí affection obìnrin yẹn lè ní affection but kóun má ní ọkùnrin yẹn but kò lè deny pé kò dẹ̀ gbọ́dọ̀ lè sọ pé ó ṣe bá ó ṣe bá ti understand so that people not, I mean people will not start talking and start going for him you know but nǹkan tó wá sọ rèé tó ṣe kókó ó wá ní ní ọjọ́ sátidé tó kú yẹn before saturday yẹn ó wá ní pains yẹn o ó le o driver náà sọ pé ó ní bóyá ó máa pàdé òun lọ́sípítù ni o kó o máa lọlé ó fẹ́ lọ padà ṣe operation yẹn ṣòtíyé ìyẹn mi pé n tó ń ṣe ó ní according to bí wọ́n ṣe sọ o according to the story the operation tí wọ́n ṣe fún lamẹ́ríkà ní march ó padà dé the problem yẹn ó ó reduce after some time but nígbà to padà délé the problem continue now wọ́n wá ní pé the best thing ó wá ní crisis crisis yẹn àwọn to bá ní bí àwọn sickle cell ìgbà tí wọ́n ṣe sickle cell lèmi rò bóyá àwọn sickle cell nìkan náà máa ń ní crisis wọ́n ṣàní ọkọ sọ pé wọ́n ní crisis pé crisis tí ó ní ẹ̀ òun ló wá tún lead sí another they now rush him back to the hospital he said he, went back to the hospital not even rush he went back to the hospital too for another operation when he was feeling the pain the best thing they said they can do ni pé kàn tún operate but ọkọ wa sọ pé wọ́n ní. Ania mo rò bẹ́ẹ̀ but wọ́n ní sọ pé doctor sọ pé ania tó bá dẹ̀ jẹ́ bá dẹ̀ jẹ́ ania wọ́n inú but doctor náà ló sọ ọjọ́ yẹn ló wá kú hospital ọjọ́ Saturday tó lọ hospital yẹn hospital yẹn ló bóyá wọ́n ṣe tán wọ́n gbé wálé ní ọjọ́ Saturday wọ́n lòun ló wá lead sí because ní ọjọ́ Wednesday according to bí security I mean driver ṣe sọ driver sọ pé ó ní kó máa máa lọ pé kó máa lọ lé ó ló ń béèrè courage lóhun pé ṣé kí ni yóò ní lead síkú ó lóun fún ní òun advice ẹ̀ òun dẹ̀ sọ pé kò ní lead síkú pé kó má wọ̀ rẹ̀ but operation àkọ́kọ́ yẹn ó sọ fún ọkọ ẹ̀ ọkọ ẹ̀ dẹ̀ ló ń bá wà nínú àdúrà òun dẹ̀ bá ṣọ́nà dáadáa nígbà tó wà lamẹ́ríkà tó lọ ṣe yẹn after bíi eight hours tó ń parí operation to America pé she was okay ó dẹ̀ wá pé wá fara ẹ̀wọ̀n pé everything was successful òun ti jáde nínú nínú tíátà onígbogbo ẹ̀ onígbọ̀tẹ́ lẹ́ẹ̀kejì yìí ó ní wọn sọ fóun ó ní wọn gbà tán kàn pé òun tán kàn sọ pé ó ti kú náà ó ní bọ̀tùbà tó di January this year bóyá ńgbà tó ti ń feel pain yẹn ṣe mọ̀ pé December ló bá voice note tí mo play December ló pe obìnrin yẹn tó bá sọ̀rọ̀ obìnrin tó sọ̀rọ̀ yẹn December ló pe tó bá sọ̀rọ̀ tó send voice note sí i. ìgbà tó di January third lọkọ sọ pé ó send message sóun urgently ó lóun ó ní ó nígbà tóun wo miss call ó lóun ti rí miss call tó lẹ́ẹ̀mẹ́ta ó ló wá kọ́ ó lóun wá wípé obìnrin tó máa ti pè lẹ́ẹ̀mẹ́ta yìí ó ní definitely láti send message ó lóun wá wo message yẹn ó ló wá sọ pé it's urgent ó láyà ohun ti ẹ̀jẹ̀ ó lóun rò bóyá about ọmọ òun ó lóun ò ní sọ ìsọkúsọ nípa ìyàwó òun torí tó bá sọ̀sọ́kúsọ. So, so, so, so, so, àwọn èèyàn ready láti blast ẹ̀ náà pé kí wọ́n sọ pé bóyá lára ẹ̀ because obìnrin tó sọ̀rọ̀ tán lẹ́ẹ̀kan yẹn tó play voice note yẹn ó ní ó sọ pé òun ò fẹ́ play voice note ọ̀rọ̀ ọkọ ẹ̀ nǹkan tó ń sọ ó ní because ìbá marriage ẹ̀ ní pé torí ẹ̀ má máa lọ sùn káàkiri bí obìnrin yẹn ṣe sọ̀rọ̀ yìí tó play voice note yẹn pé tọkùnrin kan bá ti kọ̀ instead of you sleeping around going around sleeping with different men look for ọkùnrin kan tó máa fẹ́ kó tiẹ̀ jẹ́ ìránṣẹ́ ọlọ́run kó o dẹ̀ tọ́jú ara ẹ̀ má dúró kọ́kùnrin kan kó kàn máa sọ pé torí pé o ti jẹ́ woman of God àbó jẹ́ man of God má lọ marry pé advice woman yẹn fún everybody ni o tó sọ pé lára nǹkan tó ṣe woman yẹn nìyẹn inú voice ibi tí mo ti play voice note yìí lára advice àti ọ̀rọ̀ tí woman yẹn sọ nìyẹn ẹni tó play yẹn that's like a friend or sister you understand like a friend or sister tí wọ́n tó send message yẹn sí. Si they are like friends because you know the prophetess look right. there is something behind it. Oh, wá ní pé december to fi send message wá ní gbogbo ọjọ́ tẹ́ máa rí ohun tó ń jó yẹn pé òun kàn a lot of things ló ń ṣe òun lábẹ́ Hmm. wúmà yẹn wá ní téèyàn bá ti sick kó tọ́jú ara ẹ̀ <sighs> ẹ má bínú ẹ̀yin dókítà wa ní orílẹ̀-èdè nàìjíríà ẹ jọ̀ọ́ ẹ torí ọlọ́run ọlọ́run á máa bá wa ṣiṣẹ́ o á máa bá yín ṣiṣẹ́ o. I have a case of a brother also tó kàn déédéé kú suddenly ní ẹnu ọjọ́ ó ti pẹ́ eléyìí ti tó ọdún méjì nísìnyí wọ́n ń pè ní Sunday ó ní pains ṣé ń gbọ́ wọ́n ní ìyẹn ṣubú lórí tiles ó ṣubú lórí tiles nínú ilé ẹ̀ ẹ̀bùn ó lo nínú ilé gangan nínú ilé ẹ̀ ó nínú ilé ẹ̀ ló ti ṣubú ní orí so ó wá affect ẹ̀yìn ẹ̀ so ó máa wá ń feel pains lẹ́yìn ẹ̀ plane yẹn náà ẹni tí mò ń sọ yìí olówó ni ó dẹ̀ máa ń travel abroad dáadáa at least he's a big man and he's a businessman he always travel to overseas especially Belgium or land like that because ibẹ̀ ló ti máa ń sọ̀tì fáwọn cars ẹ̀ he's a dealer big dealer ni níjẹ̀bọ̀dẹ̀ ó wá ní instead of wọ́n wá advice instead of you feeling this pain kúkú má díjú kó lọ fún operation yẹn once and for all To bá dẹ̀ ti ṣetán á heal ò ní feel pain mọ́ and it's not most of the time To bá ti concerning bones like that To bá dẹ̀ ti jẹ́ pé nípa ẹ̀yìn bẹ́yẹn tí ò ń ṣẹ̀ṣẹ̀ àbí nǹkan kan It's a 50-50 chance. Anyway, kò ṣe ẹni yẹn ń rìn ó ṣe business ẹ̀bọ̀ kò máa ń fi pain lára. Ó ṣubú ìyẹn ṣubú lórí tiles ni. Ó dùn Sunday. Wọ́n ṣe sọ fún wa. Ó wá ní kó lọ ṣe kíní yẹn. Bí ó ṣe jáde ń bẹ̀ mú ni. Wọ́n ṣe ṣe operation bí ó ṣe bí ó ṣe dìde mú ni. abẹ́rẹ́ tó ń fún wọn ní bí òṣèlú kò ní kọ́ báyìí mọ̀ pé ó lọ kó mà bàbá ti kọ́kọ́ fẹ́ ṣe operation kó máa lọ sí coma of course a lọ coma àwọn abẹ́rẹ́ tó bá fún yìí ó máa send away mi ò mọ ọ̀rọ̀ ẹ̀ tó mi ò ṣe doctor mi lè fẹ́ sọ gbogbo nǹkan tí mo bá mọ̀ so wọ́n the injection to láti relieve pain yẹn ó dẹ̀ bí èṣe wọ́n ṣe ló wọ́n ṣe ló kú nìyẹn ṣá so ìyẹn náà dàbí story ni it's a shocking story because ẹni tó sì rí ní ọjọ́ sátọ̀dé ló lọ ṣe operation yẹn ọjọ́ tí wọ́n fi séde ní nàìjíríà pé wọn ò séde wọn ni wọ́n fẹ́ẹ́ jà àwọn kan láwọn fẹ́ẹ́ jà ṣá àbí wọn náà fẹ́ẹ́ jáde fún october kan ló kú gbà yẹn i remember there was a particular ó ṣàkúṣá bọ́n ṣe sọ nìyẹn mo wà lórí live chat láti tán sáré wá sọ fún mi lórí live chat mo nírọ́ ni mo nírọ́ ni because ẹni tí mo ń sọ yìí ó dùn sí yẹn mọ́tò tí mo gbé lọ sí nàìjíríà last wọn sọ fún mi pé òun ló ra bọ̀tò òun ló ra go òun ló ra majority àwọn cars sí bó ṣe lọ sọ hospital nìyẹn fort yẹn nígbà míì before kí ọ̀dọ̀ wọn máa ní kéèyàn sign tó bá fẹ́ lọ fún surgery bẹ́ẹ̀ even gan àwọn tó fẹ́ ṣe operation child delivery bẹ́ẹ̀ bíi Caesarea. They always said they should. I mean, that's why they always sign a paper agreement. In case if anything happen, We wọ́n má sue doctor Uh, and that's why some people they will advise people that it's better for you to take your medication to suppress the pains tó bá rí i pé bóyá ó lè jẹ́ fifty fifty tí èdè ń ṣe pé bóyá concrete things kan wá nǹkan tó dẹ̀ máa fà náà ni pé bóyá obìnrin tó bá ní ìdín rògbà míì tó máa ń pe ọkọ ẹ̀ yẹn wọ́n lè rò bóyá wọ́n lè tún sọ fún pé tóbìnrin bá ti wà tí ò dúró pẹ̀lú àbí tí ò ní form àmì tí ò ní sex pẹ̀lú ọkọ ẹ̀ pẹ̀lú for long time àbí for pẹ̀lú lọ́kùnrin all those things many many things like that ẹlòmíì lè máa wọ́n lè máa sọ fún pé àbóyá torí tí ò bá wà pẹ̀lú ọkùnrin àbí tí o bá ní sex pẹ̀lú ọkùnrin déédéé often and often it can cause a lot of pain and all those things they can be saying a lot of things and then ìyẹn náà kẹ̀lẹ̀ rèé kó tó di pé ó ní issue yẹn ó lè jẹ́ pé bóyá ó ní flexible bones some people has a flexible bones that easily their bone can easily be can be cracked just like ẹmọ egungun sìn irú egungun ẹdìyẹ chicken ẹdìyẹ tó jẹ́ ìbílẹ̀ so ìmí ìwà ẹlòmíì ní fragile bones tó ti yé tó bá ṣubú ẹlòmíì irú ṣíṣubú tán lẹ́lòmíì ṣubú yẹn ó lè ṣubú kí nǹkan kan má ṣe ẹlòmíì dẹ̀ lè ṣubú gbogbo egungun adé dàfọ́ bíi pé èmi ní mo ní ẹnìkan mo ti ṣe pẹ̀lú ẹnìyẹn rí nígbà tí mo sì máa ń yà mo ti ṣe pẹ̀lú ẹnìyẹn rí ẹnìyẹn sọ fún mi wípé. ìgbà tí mo ń ba ṣiṣẹ́ yẹn e, e, gbogbo ẹsẹ̀ ẹ ti kán apá ẹ ti kán kò ń ṣe lójú kan o mi ìfẹ́ fi wé ara mi ẹsẹ̀ ẹ ti kán gbogbo ẹsẹ̀ ẹ ti kán tó gbà mẹ́wàá tẹ́sẹ̀ bá ti kán wọ́n tún fi bí òpì sí so ẹsẹ̀ yẹn ti kán débi tó bá ti rí báyìí wàá mọ̀ pé wọ́n ti mú ẹsẹ̀ yẹn mú ẹsẹ̀ yẹn ẹsẹ̀ yẹn wá ti tó bá fọwọ́ fún tó bá fẹ́ clean ara ẹ̀ àbí tó fẹ́ wẹ̀ fún wàá mọ̀ pé gbogbo egungun wọ̀nyí wọ́n ti tó pọ̀ ẹ tí ó ti wú ó ti gbàgbọ́n gbàgbọ́n àtọwọ́ àtẹsẹ̀ tó bá ti lè ṣubú pam ibì kan máa kán lára ẹ̀ tẹ bá dẹ̀ rí kì í ṣe sickle that person tí mò ń sọ yẹn kò ń ṣe sickle cell kọ́ má bàa sọ pé torí pé egungun sickle cell náà kò kí ń gbó kọ́ tó ń egungun ẹ̀ ó kàn tó bá ti ṣubú kí wọ́n fẹ́ kó ṣubú àti kékeré náà ti máa ń mi ò mọ nǹkan tó ń diagnose fún tó ń sọ pé one sickness like that so a lot of people like that tí wọ́n jẹ́ pé àwọn lè máa mú wọn lè dàgbà pẹ̀lú ẹ̀ tó yẹ pé wọn ò ní grace láti ṣubú àbí láti ṣe nǹkan tó bá le irú àwọn tó bá ní flexible bones bẹ́ẹ̀ yẹn tó bá gbá bọ́ọ̀lù tó bá kàn rọra gbá wọn lẹ́sẹ̀ pa ẹsẹ̀ wọn lè egungun lè crack ẹ ti bẹ́ẹ̀ yẹn tí ẹlòmíì tó ní bones fragile bones tó bá tó bá gbá ní tó bá gbá bọ́ọ̀lù àbókò rọra fọwọ́ gbá nǹkan tẹ́ kan ṣe mí sè fọwọ́ gbá nǹkan báyìí ọ̀pá ilé kan so kò ní mọ̀ ẹlòmíì ó lè jẹ́ pé ó fẹ́ jókòó àbí nǹkan kan ó kàn tiẹ̀ yọ àbí ó wọ ohun àbó wọ bàtà ṣé ti yé mẹ́yẹn irú ẹni tó bá ní tó bá fẹ́ nírú issue something like that tó bá tún wọ bàtà ó lè fún ní pains tí bẹ́ẹ̀ tó bá tẹ́lẹ̀ bá dẹ̀ ti ní pain bẹ́ẹ̀ yẹn á máa lọ káàkiri from one junction to the other and again ó tún lè wá jẹ́ àwọn sùn àwọn kánsà míì náà wà tó máa ń ṣe bẹ́ẹ̀ tó jẹ́ pé lórí lórí lórí kí mi ò fẹ́ sọ a lot of things are ló lè cause àwọn something like that ó ti yé bẹ́ẹ̀ but nǹkan tó kàn tá excuse me nǹkan tá kàn gbọ́ náà ni bó ti sick. gbogbo àyẹn náà ó dẹ̀ ń jó excuse me àwọn tó máa ń lọ tó máa ń lọ káàkiri yẹn ṣé ń gbà tó wá Canada yẹn ṣé wọ́n wá fún ministration ni kí ni wọ́n wá ṣe ní Canada nígbà tí wọ́n wá àbí wọ́n kàn gba visa gbé káwọn kan ṣeré lọ because these days náà ẹ o kéèyàn máa tó bá travel ní owó tíkẹ́ẹ̀tì ìlú òyìnbó náà kò kò easy either kó ṣe pé ó ń ṣe business ẹ mọ̀ pé ó dẹ̀ máa ń tewé máa ń ta gbogbo orúkọ oríṣiríṣi àwọn nǹkan tó máa ní kìnì kan kìnì kan igbádá kan àwọn òkòdó kan ṣé nǹkan tó bá ń kó lọ sílùú òyìnbó ní àbúkò máa lọ ń ṣọrẹ dé what is it kí ni issue yẹn gangan tó fi ń lọ tó fi jẹ́ pé ó máa wà so ó máa ní gbà tó ti kọ́kọ́ lọ lákọ̀ọ́kọ́ yẹn torí pé bóyá long journey yẹn tó ń feel pain kí ló lọ ṣe anyway ṣá ó ti kú we don't want to go deeper into it but another thing is this. Hey. ṣe mọ̀ pé ẹni tó ṣe kú yìí ó kú lọ́jọ́ sátọ̀dẹ̀ wọn náà fẹ́ sáré sí lọ́jọ́ sátidé ṣé bíi muslim rights ni àbí as a christian ṣé bíi muslim rights ni àbí as a christian. tó bá ti kú wọ́n ní wọ́n ní ẹni kan wọ́n ní kí ló ń sọ́ṣẹ̀ tì sí ọkọ ẹ̀ náà sọ pé sọ pé ní tòun bá ti kú kán tètè sí òun mi ì rò bẹ́ẹ̀ mi ì bó sọ bẹ́ẹ̀. ọlọ́run má fi ọ̀rọ̀ ọlọ́rọ̀ gbà wá lẹ́nu o. lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kí ló dé táwọn èèyàn bá kú tán tètè ń rọ́ọ̀ṣì sí wọn àjàjà wọn kérúbù kérúbù kìnìyàn as a christian tó bá sì gbé wọn sì lè gbé sí mọ́ṣúárì náà àwọn èèyàn náà suggest kí ló dé tí wọn ò fún ní wọn náà fún befitting burial àbọ̀n ṣiṣẹ́ yẹn kí ló tí wọn ò ṣe wake up fún kí ló tí wọn ò ṣe anything fún kí ló dé tó ń dẹ̀ tètè sí mẹ́yìn anyway ọlọ́run á kó wa yọ ọ ọlọ́run á gbà wá ọ àníwọ̀jọ́ lọ́jọ́ lọ́wọ́. But wọ́n ló ti sick pé ó ní pain But tí pain yẹn bá wà severe seriously ṣé ó máa ó máa ń jó ó dẹ̀ máa ń bend down ó lóun máa fi ń ṣe exercise ni torí ẹ̀ nígbà míì ọlọ́run dáríjì mi o mi fi ara mi kàn bẹ́ẹ̀ ní bọ̀tìbọ̀tì tí bí ṣe wà tí bá fi pain lára mi ní lọ fún exercise Could anybody, although he just alone, í the problem is from the joints. that's back maybe spinal cord ni problem yẹn wà mọ́ ìdí so something is fishing Although, kan tó lè operation for ní America there is to ti ṣe to diagnose they dẹ̀ to sọ gbogbo want to see a lot of history. Want to see, find this that that wọ́n tó lè gbé lọ sí tíátà náà láti ọjọ́ pressure fún un. torí nínú nǹkan tá a tún wò nínú ibi tó ti ní tábì ọkọ yẹn wọ́n sọ pé nǹkan kan bọ́ sí sínú ẹ̀ ni pé wọ́n ní nǹkan bọ́ ó sáré bọ́ pé ó gbé ọjà lọ sí lóyìnbó nǹkan wá bọ́ sí sínú ẹ̀ nínú fídíò interview kan náà tí mo wò níbi tó ti ní tábì ọkọ ẹ̀ ọkọ ẹ̀ ò sọ pé bẹ́ẹ̀ ni kò sọ pé bẹ́ẹ̀ kọ́ kàn ní pé ó sọ pé òun sick December ni àbí January third ló pè wọ́n tó fún ní information pé kóun wá take over property ṣé àwọn èèyàn tó ní spinal cord mi ò fi yọ wọn o tó yẹ pé wọ́n tiẹ̀ ti wà lórí wheelchair they are living they are still living tó bá kàn affect ẹ̀yìn wọn tó bá jẹ́ spinal cord ni wọ́n ìmí ilé wà tó lè result pé kó má lè jókòó mọ́ àmì kó wà lórí ìjókòó kó má lè dìde bọ́ títí ẹ̀ wọ́n ní pé kò lè jókòó ni she must not be sitting down ló wẹ̀ ṣe o tó bá ti jókòó báyìí èèyàn máa ró. Hmm. it is well n tó pamọ́ ojú ọlọ́run bá ló tó may God rest her soul. Now let me talk about the scene that happened yesterday. Dear customer, the MTN number you have dialed is currently switched. <laughs> hello everybody lórí ọ̀rọ̀ MTN number tó switch off láti àná yìí is funny to me um, jẹ́jẹ́ mi ni mo jókòó ní ọjọ́ Saturday ẹnìkan ti ń sẹ́ni mẹ́sẹ̀sì mi ti pẹ́ ṣùgbọ́n mi ń dá lóhùn orúkọ tó dá a lot of people ló máa sọ pé ọmọ yìí rẹ ní o kìnnìkan kìnnìkan but mo ṣe ó ṣàì kúrò lórí mi níjọ́ Saturday yẹn wọ́n ní let me reply this person I do pick a lot of people ma send the message but ilé mi wá ní pick kí n bèrè pé ta lè léyìn àmọ́ bí ẹ̀ tó kú ṣe rìn. ẹni bá dẹ̀ ń tajà yàtọ̀ sí pé àwọn i love you hello baby èpè làwọn yẹn máa ń gbà lẹ́nu mi mo wá dẹ́ni ẹ lóhùn ó wá lóhùn ní kankan kankan bẹ́ẹ̀ mo wá ní torí orúkọ tẹ́ni fi send message sí mi ìwòmọ̀ ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀ ó ti yé bọ̀ tó wá lóhùn ní báyà lágbájá wọ́n ní kò sí problem ní maybe I should I want to know the person actually I say okay send your number I want to know the person. the person talking to me ẹ̀gbọ́n ẹ̀ ni o brọ́dà ẹ̀ ni o láti jọ ìṣirí kìrìkìrìkìrì mo lókè I can't remember sincerely because ẹ mọ kéèyàn kọ orúkọ míì sí pé my name is Lagbaja, and the orí mẹ́sẹ́jà tó fi pé yẹn tó fi látòrí Facebook yẹn is different name kò tiẹ̀ kò kò relate at all. ó wá send nọ́mbà sí mi ó wá send ẹ pẹ̀lẹ́ ẹ gangan bẹ́ẹ̀ yẹn in tó fẹ́ ṣe ni wípé ó fẹ́ pass message sí mi láti láti gàn mí because they always see me ẹ máa gbọ́ o they always see me um, mo máa ń wà emotional when I'm, when I'm speaking about my ex the late father of my baby if anybody want to hunt now all the people who are actually fighting some people they call them to call me to be haunting me for for that and i'm not hunt at time when i just speak when i talk i just want uh, i just speak i talk if i should get kò sí bá a ṣe sọ pé bóyá i get anyway your job, and then ẹjọ́ ẹni ẹ ṣàpè one year, me à mí Yeah, bóyá ìṣẹ mọ Don't worry, refer any as my husband money For your information, we separated like six years before he died. Although he's the father of my baby. Um, and whatever I can do for him to have justice. Ó ṣà ń sọ̀rọ̀ kan ẹ bóyá kí ẹ̀wọ̀n wọn máa ń ṣe sàárà nù bóyá ó ṣà ń sọ rádaràda ṣá. Wọ́n gbogbo nǹkan You see, ṣẹ́rí time kan wà tó yẹ pé ò ní híò nípa issue àwọn táìmù kan wà tó yẹ pé mo ti wà híò nípa some issue ṣé ti yé bẹ́yẹn because when you are showing to people that you are not heal is painful they want to haunt you more. And the person actually want to. And this person, in the beginning of the journey, this person, the beginning of this person's journey into my life. I know him really ngbà to wá jẹ́ òun tó pè yẹn tí mo ẹ sí wọn. Mo dẹ̀ ti sọ́rí, mo máa ń pè ní brọ́dà mi. Ah, mo ti èmi àti mọ́mì mi àti gbé nílé Baba, wọn rí ní àjọ wa. Mo dẹ̀ ti sọ lórí mídíà yìí náà several times mi ì dẹ̀ sọ nǹkan tó ṣe fún mi rí ní burúkú gbanya ṣìkéré ó máa jù mí lọ bíi few days i mean few bí ó máa yeah few months ó máa jù mí lọ pẹ̀lú ó ṣáàjù ìbátẹ̀jọ́jọ́ kan a wá pàdé ní ẹ̀pẹ́ nígbà tí mo wà lẹ́pẹ́ níjọ́ kan mo kàn ń lọ ni mo ń drive lọ ní Èkó bí mo ṣe rí mo sọ yìí ó dáṣe pàdé after like ẹ̀pẹ́ iṣu yẹn sì tí mo ti rí amsa padà was like twenty something years tó ti wà lẹ́pẹ́ mi ti bí ọmọ mi rárá rárá mi tẹ̀ ti pàdé bàbá ẹ̀ so mo ń drive lọ ní ọjọ́ kan mo ń lọ sékòó láti àjá láti ẹ̀pẹ́ lọ sékòó ẹ mọ̀ road safety ló máa ń road safety ni. àwọn road safety yẹn kẹ̀dẹ̀ rèé tó mo ṣáà ń lọ níjọ́ yẹn wọ́n dá àwọn mọ́tò dúró wọn road safety dá àwọn mọ́tò dúró èmi náà mọ́tò mi wà lẹ́yìn so wọn ò dá mi dúró but mo kàn ṣe dúró tí mo yẹ mọ̀ pé you have to slow down tó bá ti dó sojú títí báyìí tó máa lọ́wọ́ you know you slow àwọn míì wọ́n ti dá àwọn èèyàn dúró síwájú so we have to wait for them to clear those one before we pass mo ṣe àárẹ̀ lórí queue mi ì tiẹ̀ dá wọn òun ló dá mi mọ̀ àmì ah, ìrántí mọ kìnnìkan kìnnìkan ṣáde kiri kan kiri kan ó ti pẹ́ ah amsa mo ti rí lẹ́pẹ́ sí ó ti pẹ́ about twenty five years now. ah ṣadé kiri kan kiri kan láti gbà yẹn ṣá I was happy to see him somebody from Ondo State Akoko particularly and uh, I live in Epe. Uh, He also resides in Ekpe. So, he's close to me, close to my family. That's Prince, Omo, Prince Modada. Many little issues tó ṣẹlẹ̀ between me and the eh, Prince. You ò yí bẹ́ẹ̀ náà rojọ́ but I mean, tí máa tó bá wá ó lè ní kí n wá sílé òun ìyàwó ẹ̀ ó tẹ̀lé ó wà nínú àwọn tí mo gbé lọ South Africa tí mo ní wọ́n jọ wọlé ní pẹ̀lú àwọn pásítọ̀ yẹn nínú àwọn obìnrin tí àwọn èèyàn tí mo sọ pé wọ́n pọ̀ tí mo kó wọlé lẹ́jọ́ kan yẹn ìyàwó ẹ̀ wà nù wọn. tó pè mí lánàá tó kọ́ sí issue tí tension fi wà ńlẹ̀ nílé àti níta and I know a lot of people calling them like that pé kọ́ máa pè mí kọ́ máa tọ́ṣọ̀ mi wọ́n máa rán mi létí bàbá ọmọ mi ṣebí àwọn family ẹ̀ ti move on ìyá ẹ̀ bàbá ẹ̀ wà so what is my business and before ká tó tó bá yípa àjọjọ to kó tó ti kú lọ ńkọ́ kí ni máa ṣe àásí papọ̀ ní tó kàn ṣẹlẹ̀ ni pé issue tó wà between tó wà ńlẹ̀ báwọn èèyàn ṣe ṣe lódùn mi And ọmọ mi tó dẹ̀ wà tó wà pain olódùn mi kì í ṣe pé ẹ ti understand and again téèyàn kan bá kú fún ẹ tó bá dájú ṣé báwọn èèyàn ní eh, ìyàwó wọn kú yẹn ni ò dáhùn ló kò fìlẹ̀ kò sunkún ó tún rẹ́rìn ẹ̀yin orí gbéyàwó ọkọ egbin ọ̀rọ̀ mẹ́rin kó rẹ́rìn nínú iṣẹ́ àtìsàn ṣe fún ni but I don't want to àti àti wọ́n ti drag àwọn èèyàn jù lórí àwọn issue àwọn èèyàn tó kú èmi ò dẹ̀ sínú àwọn tó máa tó máa pa wọ́n láti máa fi ṣe content àwọn èèyàn tó máa ń pa wọ́n fún wọn láti ṣe content èmi ò ní wọ́n pa o. Eh but n tó pa mọ ojú ọlọ́run bá ló tó mo kàn fẹ́ mo kàn fẹ́ bẹ yín sí story what caused the tension of yesterday the tension was much but i'm not paying again but when people are coming out to be hunting like you ah àwọn ò tí ì kú o àwọn sì wà pẹ̀lú ìyàwó tàwọn o àwọn dẹ̀ sì wà ní ibi iṣẹ́ yẹn message ẹni yẹn pass fún mi nìyẹn mo dẹ̀ dá lóhùn mo ní tí ẹ bá pọwọ́ pọ̀ láti mo bó ṣe ń bá mi sọ̀rọ̀ yẹn mo fi system stroll iṣẹ́ sí i message téèyàn bá ń bá mi sọ̀rọ̀ tó bá rò pé mi ò gbọ́n àbí mi mọ nǹkan tó ń sọ mo sọ wọ́n ní téèyàn bá parapọ̀ tó bá lóun fẹ́ já ẹnìkan bọ́ múlẹ̀ tó jábọ̀ yẹn mo ló máa já sórí yín ni o kò sí bẹ́ẹ̀ ṣe lè sọ spiritually and physically mo ló sì máa ó máa wà lókè yín dàtí ó sì máa ga jù yín lọ lọ́wọ́ máa make sure torí pé ẹni tẹ́ bá pọ̀ pọ̀ láti sọ pé fẹ́ jábọ̀ múlẹ̀ nìyẹn definitely ó ga jù yín lọ so tẹ́ bá wá tiẹ̀ já tó bá tiẹ̀ já gan orí yín ló ń bọ̀ so ó sì máa trek ó sì máa tẹ̀yìn mọ́lẹ̀ tí ìyẹn tó sì máa ga jù yín lọ mo pass message yẹn. nínú ọ́fíìsì wọn yẹn ọ́fíìsì road safety wà mechanic village ní ẹ̀pẹ́ ilé tí mo gbé lẹ́pẹ́ náà lára ilé tí mo gbé lẹ́pẹ́ ó close mọ́ mechanic village yẹn because of that torí pé ó ṣiṣẹ́ lọ́fíìsì yẹn kò ní mọ́tò ó ṣàmú ṣáà encourage ẹ̀ ń gbà yẹn pé tó bá ra mọ́tò nǹkan kan bẹ́yẹn ó ṣàlóhùn fẹ́ mọ́tò owó yóò bá ka pé no problem àwọn mọ́tò kan wà tẹ́ pé mọ́tò tí mo kọ́kọ́ gbé fún bàbá ọmọ mi yẹn tí mo sọ pé mo tà fún tí mo ló cheap ìgbà tí after some time months tó lò ó díẹ̀ ṣẹ̀wọ̀n tó bá ti ń ta mọ́tò sí tó dẹ̀mẹ́ tó ń ta mọ́tò wọn pẹ́ wọn lo mọ́tò pẹ́ ó wá lóun fẹ́ change mọ́tò yẹn Oníkòyí ni mo tà fún ìyẹn tí mo pè ń brọ́dà mi mo tà fún ní ṣipé owó yẹn ò pọ̀ mọ́tò yẹn wọ́n ti lò ó kì í ṣe pé wọ́n lò ó pọ̀ pẹ́pẹ́ náà kò ló báyà ju six months lọ ó clean bó tó kàn torí pé a ní a lot of cars bó ti máa ń ra mọ́tò èyí tó bá dẹ̀ wú ó dẹ̀ tún ní official car tó máa ń lọ bí iṣẹ́ òun ni mo gbé mọ́tò yẹn fún níjọ́ náà lọ́hùn nínú ọ́fíìsì ẹ̀yẹn náà a máa bóòs àbúrò yẹn ó ń mọ̀yàn ó ń ta mọ́tò ó ń ṣe brọ́dà mi náà lẹ́nu mú ń pè mí sọ pé bóyá àti ẹ̀ṣọ́ ọmọ bàbá àbí nǹkan àbọ̀mọ̀ ya tẹ́ bá tiẹ̀ rí pàápàá ẹ máa rò bóyá <laughs> a jẹ́ ọmọ pé a relate somehow ti understand but we are not related a kàn jẹ́ a kàn gbé ilé ilé bàbá wọn rí ní àjọ wa níbi tí wọ́n mú mi ní agric nígbà tí wọ́n mú mi ṣiṣẹ́ ní agric ilé bàbá ọba ọ̀rà la gbé ọmọ ọba bàbá ọ̀rà ni ní àjọ wa. so nínú ọ́fíìsì yẹn torí mo ṣe gbé mọ́tò fún yẹn a lot of àwọn about six no how many people ló ra mọ́tò nínú ọ́fíìsì wọn yẹn lọ́wọ́ mi about four to three to four people ló ra mọ́tò lọ́wọ́ mi láti inú road safety office there was a time tó ń gbẹ̀ nìkan wá láti Sokoto ọ̀gá kan báyìí ó wá ra mọ́tò ó tẹ̀ ju méjì lọ ẹnìkan nínú àwọn ọ̀gá yẹn ó máa ń ra mọ́tò Toyota kì í ṣe Camry gbà yẹn Toyota kí lorúkọ Toyota Camry náà ni tó ó dùn wọn kan báyìí tòótàṣà ó máa ń rà á ó máa bá wọn àwọn èèyàn máa bẹ̀ láti nìjẹ́ nìjẹ́ tó máa bá wọn gbé lọ sí nìjẹ́ ó ti ra mọ́tò lọ́wọ́ mi tó gbé lọ nìjẹ́ ọ̀gá road safety yẹn àwọn road safety yẹn wọ́n máa ń bá wọn ra mọ́tò ṣé mo road safety ni tó bá ti ń gbé lọ wọn ò ní gba nọ́mbà sí wọ́n lè fi nọ́mbà road safety gbé ó ṣàrà mọ́tò lọ́wọ́ mi ṣá ọ̀gá ẹ̀ kan so about three of them but one particular one ra mọ́tò méjì tó gbé tó ní ọ̀gbẹ́gbẹ́ nìyẹn ó falà sẹ́nu báyìí ó ga so road safety ni true ẹ̀ eh, bọ̀bọ̀ yẹn true ẹni tó pè mí yẹn true ẹ̀ eh, mo fi mọ̀ ó ra mọ́tò lọ́wọ́ mi tó gbé lọ sí ìjẹ́ òun náà rà lọ́wọ́ mi another person náà tún rà lọ́wọ́ mi so nínú road safety office bẹ́ẹ̀ àwọn tó ra mọ́tò wọ́n ra mọ́tò ó tó mẹ́rin tó máa gbé wá but ṣé mo pé most of the time tó wọn bá ṣẹ́kù a máa gbé sílẹ̀ fún wọn anyway ṣá is a good person to me gbà tó wá yá ìyàwó ẹ̀ máa ń lọ sí èkó ń gbé lẹ́kọ̀ọ́ ó wá sọ̀rọ̀ fún mi gbà yẹn ó lóun fẹ́ kí ìyàwó òun padà wá sẹ́pẹ̀ ìyàwó ẹ̀ máa ń lọ ó máa ń wá weekend ìyàwó ẹ̀ ń gbé lẹ́kọ̀ọ́ ó ń ṣiṣẹ́ ní àpápá ó máa ń bá wọn ní iṣẹ́ àmọ̀ nǹkan tó ló ń ṣe ń bẹ̀ bíi ìbàjẹ́ ò da ò kò da kéèyàn báyàn jẹ́ but tí n bá wo nǹkan tó bá ṣe fún mi màá sọ nǹkan tó ń ṣe but ó ṣà máa ń bá wọn gbé tírélà ṣiṣẹ́ wolf rice oríṣiríṣi all those things kó bá wọn gbé tírélà kó bá wọn ti rẹ tó fẹ́ lọ yá nǹkan ṣà ń ṣe ó she try the wife bí àbúrò wa ló jẹ́ I'm nice to her she respect me until until until no problem ìgbà tó wáyá tèmi wá lọ sí tí gbogbo nǹkan. ṣé mo pé mo ti mọ̀ ń sìn kí tó di pé mo mo separate pẹ̀lú prince gangan sí Ògbómidẹ́pẹ̀ that is mo ṣe wedding tó ṣe ta ṣe wedding ní MFM. ìgbà tí mo wá máa tí mo ti tí mo fẹ́ fi prince sílẹ̀ àbí tí mo ti fi sílẹ̀ tí mo ó máa ń tẹ̀lé mi káàkiri somehow ó wá wá níjọ́ kan mi mọ́ bóun àti ọ̀gbẹ́ni road safety mi mọ́ bí bó ṣe pé bóyá ó ní kó mi mọ́ bó ṣàṣe wá bá mi bẹ̀ ṣá mi ìbá mi sí pẹ̀lú ẹ̀mọ́ gbà mi ìbá gbé mọ́ ẹ̀mọ́. bóyá òun ló ránṣẹ́ pé o ó ṣàdé ṣá ó ṣàbá sọ̀rọ̀ kan ìyẹn ṣàfihàn lọ tàǹgbà kan ó ṣà ń lọ gbà tó ṣẹ̀ máa lọ bóyá bí mo ṣe débẹ̀ bóyá ó ti sọ fún pé tí n bá ti débẹ̀ ó máa pè torí mo rí pé ọ̀gbẹ́ni yẹn ní àbòsí <laughs> gbà tó yá torí ẹ̀ kò sẹ́ni tí ò lè da èèyàn kò dẹ̀ sẹ́ni tí ò lè ṣèkà fún èèyàn bó ṣe wà ẹ́ iṣẹ́ tó wá jẹ́ fún mi lánàá mẹ́ni iṣẹ́ ló wá jẹ́ fún mi tó hunt mi bọ̀ kò hunt mi kò ṣe kankan fún mi ọlọ́run bọ́ <laughs> tẹ́wá gbọ́ pé èèyàn anything fún mi so gbàtí prince fẹ́ máa lọ ó mú bàtà mi ẹsẹ̀ bàtà kan a pe prince lórí phone ó pe prince lórí phone because i don't talk to him again prince lòun ò gbé bàtà ah, mo ní bàtà méjèèjì ni mo wọ̀ débí o ẹ mọ̀ pé ilé muslim kẹ̀dẹ̀ rí ẹ máa bọ́ bàtà sẹ́nu ọ̀nà muslim ni amsat lórúkọ ẹ̀ bàtà mi méjì mo kó débí o ẹ lè pè mí wá síbí kí bàtà mi sí o <laughs> ó ṣáà lọ ó ní kí n dúró kó sáré lọ bá prince ó ṣáà wá prince káàkiri ó lọ bá ń lé <laughs> prince ó ṣáà ló ń bẹ títí títí wá fún ní ẹsẹ̀ bàtà kan yẹn bàtà yẹn mi ò fẹsẹ̀ mi kàn mọ́ ṣùgbọ́n ẹ̀yẹn mú bàtà lọ but ìyẹn ó joke ó dàbí funny things but kì í kú funny so money that's part of things that ṣé ti won't go nǹkan tó ṣe ẹ understand so but why yasha? And ṣá ẹni tí mo ń mọ ní à èmi ò lè fẹ́ mọ̀ èmi ti mi ò everything at times don't they? For me, náà dẹ̀ ti wà ọ́ Times don't you for me ti pé àní gbogbo gbàyè náà kẹ̀dẹ̀ rèé obìnrin ti lóyún fún o ọmọ ọ̀dọ̀ yẹn ọmọ tí mo ló ń gbé lọ́dọ̀ mi tí mo ní ọmọ school gọọmẹ kọlẹjì náà men are funny táwọn èèyàn bá ṣèkà fún ẹ tán máa fi bíi pé àwọn ni ó jẹ̀bi tí ọdọ ọ̀rọ̀ wọn ò dùn mí o irú prince yẹn sì mi ò bínú sí rárá rárá when somebody don tí yóò bá yọ mí lẹ́nu mi ò ní yọ wọ́n lẹ́nu the only thing tí ó máa ń jẹ́ kí n yọ̀yàn lẹ́nu pé tó bá fẹ́ yọ mí lẹ́nu tó bá ṣèkà fún mi tán tó ń fi pé o right ni màá máa ṣàlàyé lọ ni anyway mo ṣàṣe dáadáa fún But yẹn ó máa wá sọ́dọ̀ mi so what wá di everybody mọ̀ bí brọ́dà mi o brọ́dà mi o brọ́dà mi o tẹ́nibọ̀dì tí wọ́n bá fẹ́ fẹjọ́ mi sun ẹnìkan lẹ́pẹ́ bó ṣe wà yẹn lẹ́yìn bọ́ńkù mi kan báyìí òun náà ni wọ́n máa tún wà ń bẹ̀. aṣáwa lọ jẹ́ nǹkan akọ̀ tí story yẹn short àwa lọ sí ìgbà tí mo lọ South Africa ó wá níyàwó náà pé òun fẹ́ travel mo wá wálé ńjọ́ kan ó wá ní à kí n wo bójú mi ṣe tutù láàrin mo travel nǹkan kan bẹ́ẹ̀ òun fẹ́ kí ìyàwó òun travel. mo ní no problem. wá ní ó wá ní ọ̀rẹ́ bàbá ọmọ mi kan wọ́n ló ti wọ́n lòun náà ti jọba ní ọ̀nà Abẹ́òkúta ń sìn <laughs> ọba ilẹ̀ kan wọ́n ló ti jọba o bóyá mo tiẹ̀ ti lè dá wọn mú ó lóun máa ń ṣe traveling bí ọkọ̀ igbin ọ̀run ṣe sọ pé òun ṣe traveling lẹ́ẹ̀kan mo wọ ọkọ̀ igbin ọ̀run ó ní òun ṣe traveling ó tún wá sọ pé igbin ọ̀run sọ pé kó òun gbé passport òun wá òun àtàwọn ọmọ káwọn lọ ṣeré lọ sí Amẹ́ríkà ń gbà yẹn Ọlọ́run. <laughs> Eh. so <laughs> mo wá ní kó lọ mú passport wá ti lóyún ìyẹn náà nígbà yẹn tó tọ́ ó dẹ̀ lóun mọ̀yàn báwọn bí a ṣe rí ẹni yẹn gan rèé mi ò mẹ́ni yẹn rí ọ̀gbẹ́ni yẹn ló mọ̀ ó láwọn jọ lọ school àbí nǹkan kan bẹ́ẹ̀ a kàn lọ sẹ́ńbàsì níjọ́ yẹn ní lọ́jọ́ tá a fẹ́ lọ college torí fúnra wa la ṣe nǹkan wa la fẹ́ lọ submit college àmì iṣẹ́ submit àbá fẹ́ lọ college a fẹ́ lọ submit ni bó ṣe rí bàbá òun mọ kí ṣe o àkílódé tí àgbègbè fóun ta ṣe wà ń stress ara wa bọ̀tọ̀ pé gbogbo nǹkan èmi ò dẹ mi ò ṣẹ̀ṣẹ̀ mi ò ṣe novice so ó ṣáà sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ṣe pàdé ẹ̀ nìyẹn pé à wọ́n á ní à no problem pé lot of people gan fẹ́ ṣe travelling yẹn pé tán bá ti wá nídìí ẹ̀ pa máa sọ fún nígbà tí eléyìí wá sọ pé òun nídìí ẹ̀ ìyẹn amsa oníkòyí oníkòyí ni sọ́ni mẹ́ẹ̀ wọ́n ní òkè kò sí problem wọ́n ní kó lọ bá ọkùnrin yẹn ṣé ti yé ọ̀rẹ́ ẹ̀ máa yẹn ó kówó fún ẹ wọ́n tó bá ti kówó fún wọn báyìí wọ́n máa fún wọn passport South Africa ló lóun fẹ́ ṣe ibi tí mo wà ń gbà yẹn wọ́n ní ṣé ibi tí ó níbi tí mo wà ní òun fẹ́ kọ́ mi ìyàwó òun wà torí òun ò trust ẹ̀ kankan bẹ́yẹn ìyàwó ẹ̀ wà lẹ́kọ̀ọ́ kó tó di pé ní kó máa bọ̀ lẹ́kọ̀ọ́ ńgbà yẹn ó ṣe àìmọ́ ṣàmọ̀ ọ̀rọ̀ ọkùnrin kankan bẹ́ẹ̀ ó ṣàsọ̀rọ̀ ìyàwó ẹ̀ wọn ló ti ń ṣe ìṣẹ̀lẹ̀ ó ṣàṣọ gbogbo oríṣiríṣi jákujàku bẹ́ẹ̀ ó ti yẹ kí n sọ fún wọn lánàá kan lọ ṣe DNA test <laughs> ọlọ́run dáríjì mi tí o bá ń wo tí ọdẹ bá ń ro ìṣẹ́ tó bá ro ìyà tó bá pẹran kò ní fẹ́ẹ́ kankan ló máa fi wà ó báyìí <laughs> báwo báyìí pé àbáyé ẹ̀fẹ́ bàjẹ́ sọdẹ bá ròṣẹ tó bá ròyà tó bá pẹran kò ní fẹ́ ní bọdì jẹ everybody àjàjà ẹran tó bá ti gbé sáré gbé sáré ìyá ìyá rí ò jẹ ah anyway àṣà gbogbo wọn ní kó lọ kó passport fún àbáwá kì í ṣe òun nìkan àti passport ta ni ná níjọ́ yẹn lọ́hùn náà dàbí passport ẹnìyẹn nìkan ló gbà àti ti one guy kan báyìí àwọn ò dẹ mọ̀ èmi kàn tẹ́ nìkan bá ti bèrè lọ́wọ́ mi ń gbà yẹn a kò dẹ̀ ṣe kan fún wa rí a máa ní kó lọ bá ó ṣáà lu àwọn bíi méjì ní jìbìtì ó gba passport lady yẹn àtòwú ẹ̀ títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ni wá sọ pé òkè mo fẹ́ fún ọkọ ẹ̀ ní kinní padà ó wá nínú pé òun fẹ́ traveling yẹn sẹ́ mo wá ṣe visa mo wá fún ní owó ó lọ ṣe another passport ìgbà yẹn kò tí ì di ECOWA ECOWA ò tí ì dé ó lọ ṣe another passport mo ṣe visa fún wá ṣe visa fún ìgbà yẹn mo ti wá ní mo ti ní connection nínú ilé mo ti ní one immigration officer ọ̀rẹ́ mi kan báyìí so immigration officer ọ̀rẹ́ mi kan báyìí so mo ti ní immigration so mo ṣàṣe visa fún mo dẹ̀ tún ní one boy kan báyìí náà tó ń ṣe visa mo ṣàwà ṣe visa fún ṣe àwọn ẹ̀pẹ́ tó kówó fún influence mi ló fi mọ̀ kì í ṣèmi ni mo lẹ́ni yẹn o ọ̀rẹ́ ọ̀gbẹ́ni bàbá ọmọdé so but òun mo mọ̀ pé à ń bẹ lọ́hùn ni èmi ò dẹ̀ kì í ṣèkà fún yàn bí ṣe wà yìí bí ṣe wà ní Canada yìí mo lè sọ pé káwọn èèyàn kan máa wá kí n máa ṣe school fún wọn kí n máa ṣe sọ pé mo fẹ́ ṣe visa mo fẹ́ ṣe gbogbo those things I can do because èmi ò ní fẹ́ ṣe nǹkan kí n gba owó lọ́wọ́ èèyàn kí n má lè fún ní report kí n má lè fún ní nǹkan tó fẹ́ kí n má dẹ̀ lè tí a bá fún ní nǹkan tó fẹ́ ká má lè fún lówó ẹ̀ padà I don't like it mi ò fẹ́ fi ẹkún sójú àwọn èèyàn I always put smile on people's face. ó wá ní gbà tí mo wá ní kó fowó wá lóun ṣàfẹ́ wá South Africa náà gbogbo àyẹn náà kẹ̀dẹ̀ mo wá ń ṣe fún un àti òun wá ń sọ ó wá rò bóyá bíi amẹ́ríkà london canada tó máa lóyún tó máa gbóyún wá tó máa bímọ tó bá ti bímọ tán tó máa fún ẹ ní ìwé kò sọ fún mi ìyàwó ẹ̀yìn náà pẹ̀lú àwọn tí mo fi open family ṣáà ní gbogbo wa mo káàntẹ̀ bíi family mi àjọ wa mi but mo ti káàntẹ̀ bíi family mi because even but tí mọ́mí mi ò ná is no longer living in that àjọwà I live there in the house Ma, kimasu masu má sùn máa sùn sínú yàrá ẹni yàrá tó bá ti wù mí ni máa ń sùn sí ṣojú eyín mẹ́rin nínú ìyàwó àwọn kábíyèsí yẹn ìkan nínú àwọn ìyàwó kábíyèsí mi ni. so momo bi family gangan mi ò pé ní ìyàwó brọ́dà mi ni máa ń pè mí ní láti ṣàlàyé bóyá màmá mi ló bí àbí màmá mi kọ́ yìí náà wọ́n ṣe fíìsà yẹn fún ọkọ ẹ̀ ò sọ fún mi pé lóyún bó ti fẹ́ẹ̀ bímọ ṣó ti yé bẹ́ẹ̀ àkànṣe fíìsà bọ́n ṣe ni wọ́n ń ṣe nílùú òyìnbó ó ti lọ find out pé wọ́n máa ṣe bí ẹni tó lọ́yẹ́ tí wọ́n ti sàn bẹ́ẹ̀ ó ṣàgbóyún wá lóyún bá ga ẹgbẹ́gbẹ́ tó dẹ̀ gbóyún wá kò ní lè ṣiṣẹ́ òtíye kò dẹ̀ ṣiṣẹ́ náà pàṣẹ ní South Africa gbogbo iṣẹ́ domestic àti iṣẹ́ factory tá à ṣe ń bí South Africa fúnra wọn ló máa ṣe nǹkan tó bá rí nda àbí iṣẹ́ taxi driver tí àwọn èèyàn ti fọ́nrínà ṣe ń bí tó bá rí nda lásán àwọn ọkùnrin wọn máa yàdá tí ìbọn <laughs> fifty cent péré náà máa yọ tiẹ̀ anyway mo ṣí restaurant yẹn pé a lè máa ṣiṣẹ́ ṣùgbọ́n géèmù tí òun náà gbá fún mi lánàá ó gbá géèmù ó wà lára àwọn tí àwọn pásọ yẹn àti gbogbo ohun tó jọ dé yẹn tó kòṣì bó ṣe wọlé ó gbé nọ́mbà one ogun tì mí òun àtọkọ ẹ̀ nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ah, tó bá bímọ síbí tó bá lọ bímọ ń sìn náà eléyàna máa fọmọ ẹ àlejò ni kò hàn fún yọǹwé wọn ò fún ẹlẹ́nìsìn South Africa ó ti yé bọ̀ ìyẹn kó wọ́n ṣàbóyọ̀ pé wá tó ń sọ fún mi pé kó sá lọ àbí nǹkan kan ìyẹn kọ́ ni mo ti ń sọ fún yín. ìgbà tí bàbá ọmọdé yìí ó nà mí ní ọjọ́ kan tí mi lè gbàgbé a wà ní ṣọ́ọ̀bù girlfriend ẹ̀ ọjọ́ yẹn ó transfer owó kù lákàntì mi ìyá mi gbogbo owó tá bá ti tà ní ṣọ́ọ̀bù yẹn àti ní nǹkan tá bá ti tà ní ṣọ́ọ̀bù ó máa lọ san sákàntì tó sì lè máa lọ san owó mo á rí i pé èmi kọ́ ni mo máa ń transfer owó èmi kọ́ ni mo máa ń lọ san owó but tó má transfer owó account mi màá gba alert ṣé ti yé bẹ́ẹ̀ because tó sì ń ní bí manager àtóbi mẹ́sàn-án tá à ń ṣiṣẹ́ ń bẹ̀ tí wọ́n ń ṣiṣẹ́ ń bẹ̀ yẹn ìyàwó èèyàn náà wà nínú àwọn dúkìá we place all of them in salary ìyàwó ẹ̀ kò lóná ò lóṣù kan lára wọn ni àǹtí mi jùmọ̀kẹ́ yẹn tọpẹ́ tó ṣe all of them even ṣọlá the pastor and other people you understand in tí obìnrin ṣe ló tó yà mí lẹ́nu mo ṣàrí pé ọjọ́ tó ń kọ́kọ́ wọlé mo ní mo lálàá pé mo lọ fowó mi kó ejò wọlé òun náà wà lára àwọn tí ó sì jókòó sí ti jóun lọ́jọ́ yẹn tí mo ní àmú mà lálàá torí mi máa ń mo wà vókà mo ní mo mà lálàá edé lánàá mo dẹ̀ lálàá pé mo kó ejò wọlé mo lọ fowó mi kó ejò wọlé ah! ìkan wá dúdú minimini nínú ejò yẹn ó dúdú ó ga pásítọ̀ tí mo sọ yẹn tí ó ń jẹ́ gift yẹn wọn ló dúdú ó ga bẹ́ẹ̀ Málòkè obìnrin ń wò bọ̀ tí èmi ò mọ̀ pé ó ti di ọ̀tá ó máa fi ẹ ṣáà ṣe yánmayànmá ṣá they have plan all of them bọ́n ṣe wọlé yẹn they have plan wọ́n rò bóyá bíbá ibẹ̀ yẹn South Africa yẹn dàbí London America Canada dà tó máa lọ sọ̀rọ̀ fún migration tó máa sáré ṣe ẹ ti hàn sàn tó máa parọ́ mọ́ ẹni tó bá ṣe tó máa ní kó sá dànù o sá ìyàwó ẹ̀yẹ sá wọn ni à ó máa kó bá mi kì í ṣe mí pé à ó kò máa kó bára ẹ ní ó ti yé meanwhile visa tó gbé dání a máa lọ ṣe wọ́n máa lọ ṣe extension sórí ẹ̀ torí tó bá ti fẹ́ tán kó tó di pé a lè enter ìṣòro kọ́ bá dé ṣe permit fún wọn wọn ò tí permit nígbà yẹn three three months dẹ̀ ni man máa ń South Africa three months ni tó bá ní fíìsì àwọn jáde báyìí wọ́n yìí máa máa pìpẹ́ wọ́n máa sọ fara lé sọ fara oko sọ fara ajèrò sọ fọ́rọ̀ ọ̀gbọ́n ti lè là wọ́n máa rojọ́ kiri wọ́n lọ lóyìnbó. nǹkan kan tó ṣe ní ọjọ́ kan bó ṣe dé yẹn ni mo ti gba gbogbo permit wọn láti kó fún wọn ní home affairs kan lè fún wọn ni mo kó fún immigration officer kan báyìí òun ló ṣe títòsí náà òun náà ni mo kó títòsí ni mo gbé títòsí fún ó ṣe títòsí ó jáde àwọn tí ò bá lè ṣe títí wọn tó wọn bá lè dúró wọn á gba nǹkan wọn padà ọjọ́ tí wọ́n wá ń nà mí ní ọjọ́ yẹn lọ́hùn tí ọ̀gbẹ́ni yẹn bá ń nà mí gbogbo wọn máa jókòó obìnrin yẹn náà bó ṣe ń wò mí rè gbogbo wọn pátá mo máa wo ọkùnrin yẹn kó máa nà mí ṣé ọmọ pé pásítọ̀ tí mo gbé wá yẹn yẹn ti gbàdúrà mo ti rò pé wá gbàdúrà fún wa mo rò pé ó ti lọ a tún máa bú mi ní àṣẹ mo tún lọ fowó mi sponsor oògùn tira mi ni ìjà kan wà ìjà pọ̀ gan bó ṣe wá wọlé yẹn ìjà wá pọ̀ ìyẹn náà kan tó wí kan tó bọ̀ pàpàpàpà sọ̀rọ̀ ẹ̀ di ma ma wọ́n wá nù mí níjọ́ kan bí ṣe borí sókè báyìí ibi tó ti ń nà mí tẹ́jẹ̀ yọ nímú báyìí mo kàn gbójú sókè mi ṣe wo obìnrin ni ó jókòó sórí ìjókòó ẹ mọ̀ ṣẹmọ nínú restaurant yẹn ó ti bẹ̀yẹ tóbi bó ṣe jókòó tó wò ní bá ṣe ń gbára wa lẹ́sẹ̀ gba àgbàgbà tẹ́sẹ̀ ẹ̀jẹ̀ yọ mú bó ṣe jókòó tó wò mí nìyẹn ìgbà tó rí pé mo gbójú tí ó rí pé imú ẹ̀jẹ̀ ti jáde nínú mi tó ti mọ̀ ní kí n ni mo kàn wojú ẹni tí mo gbé wá ẹni tí wọ́n rí yẹn bàbá ọmọ mi yẹn ìyẹn ti sẹ pé kí kí owó tí wọ́n gbà tí kí lórúkọ bọ̀bọ̀ yìí o kí lórúkọ bọ̀bọ̀ to gbowó lọ́wọ́ ní owó tí ọ̀rẹ́ òun yẹn gbà pé kó kó fún má jẹ́ kẹ́ni bọ̀dì má gbé wá ṣó ti yé mi ìmọ̀ nǹkan tó ti ẹ̀rí mẹ́ nà ẹ̀kọ́ ẹ̀ ń bẹ̀ mí ọkọ ẹ̀ you know kí má gbé wá because ẹ tán sàn bóyá ó dẹ̀ wí pé obìnrin ni ìyàwó oníyàwó kó má lọ fún trouble pọpọ tó máa dé olóyún ẹ mọ tí ẹ bá rí ẹlò ẹ ọkọ àtìyàwó àbí àwọn èèyàn méjì ìwọ jà kó má tẹjọ kọ àtìyàwó tó wà lójú ẹ tó ṣe ojú ẹ ẹ má jà mọ ìsókè ó ti tó ṣe lójú òkú báyìí tó rẹ́rìn kẹkẹkẹ bó ṣe nà mí tẹjẹ yọrọ yọ nínú mi ọkọ ẹ ni òun ló lọ bí tí mo bẹ̀ lánàá ìgbà tó kúkú wá yẹn mo kúkú wá bẹ̀ níṣẹ́ ní ẹ pẹ̀lẹ́ nígbà tó ti wá pè mí tó ó ń fi ọ̀rọ̀ gún mi lára pé à ah, so ọ̀rọ̀ tí mo sọ yẹn ó le gan ọmọ kan cut ṣẹ̀ short ni he get angry he left my home he ran out of my house he went to the church ó ń lọ sí ṣọ́ọ̀ṣì sẹ̀lẹ̀ kan báyìí ó lọ darapọ̀ mọ́ wọn ní sẹ̀lẹ̀ kan báyìí tó lọ parọ́ mú mi àwọn yẹn ẹjọ́ tán nǹkan <laughs> ṣe fún mi ìkan nínú àwọn tí ó lọ sẹ̀lẹ̀ tí mo pick ní sẹ̀lẹ̀ tí mo help ń jọ yẹn lọ ó wà ní Canada bíbá tí mo help ẹ̀ tán báyìí tó bẹ̀rẹ̀ sí gbógun tì mí aláwọn tó bá ṣoore fún sẹ̀ náà máa gbógun tẹ̀ but ṣe rí tó máa ń sẹ́ pé àwọn tó bá ṣoore fún ló máa ń gbógun tẹ̀ yẹn àwọn kan behind it there is actually a case there is actually people that always behind those nonsense ọ̀rọ̀ tó bá ti sọ wọn torí pé wọn ò brains tiwọn to think right pé ah, ẹni ṣe dáadáa fún ẹni kò dẹ̀ ṣe burúkú fún ẹ so because somebody is talking now you want to listen to the stupid things ẹni So ó jáde nílé ìyẹn tó pè mí lánàá yẹn ó ṣe ń pè mí lánàá báyìí normally olóhùn ti ń pè mí láti ṣe pé mi ò dáhùn lóhùn yes tí n bá dáhùn bó ṣe sọ yẹn tó tọ́ ni i can you can be calling me mama pé kí ló ń pè mí fún kí ló ń sẹ́ni pé àbúrò rẹ̀ àbí kí nìkan brọ́dà kan kí ló ń pè mí fún because bí mo ṣe ti sọ̀rọ̀ ẹ̀ níbẹ̀ yẹn àwọn kan máa ti síbẹ̀ ní iṣẹ́ yẹn tó bá ní kí n máa sọ̀rọ̀ lọ ìgbà tó jẹ́ pé mi yẹn mi ṣáà ń dá lóhùn reluctantly ó sọ fún mi bóun ṣe ti ralẹ̀ tóun ti kọ́lé nígbà tí ó lẹ́yìn ṣiṣẹ́ náà látọ̀dún yìí mọ́tò wò lẹ́nu ló ní kò sí àwọn ọmọ olóyè ṣe ó kéde gbé mọ́tò kan fún wọn níbo ni mo fẹ́ rí mo ní wẹ́ mo ní màmá abẹ̀yìn níṣẹ́ kẹ́dẹ̀ máa dá mi lóhùn bẹ́ẹ̀ ṣe ń ṣe ń gbà yẹn náà torí gbà yẹn tí mo ta mọ́tò fún tó ti wá rí mi ah oníkó yìí ra mọ́tò láàbúrò ló ń ta o ó kàn help òun ní nǹkankan bẹ́ẹ̀ báwọn èèyàn ṣe bẹ̀rẹ̀ sí wá síbẹ̀ náà nìyẹn tó máa tó máa múyàn wá ó mú at least ó múyàn méjì wá story pọ̀ lórí ẹ̀ ohun yẹn náà bó ṣe wà yẹn alábòsí ni bọ̀tẹ́ mi ò kì í tètè nígbà kan tí bá rábòsí èèyàn mo máa ń fọ̀gọ́ ẹ̀ mi ò kí ń rojọ́ mo máa ṣe bíi pé mi ò rí nǹkan kan èyí tí máa rí sí ti máa wò pé mo ti rí gbogbo ilé mo ti rí gbogbo ilé màá máa sọ̀rọ̀ when I sit before I don't talk but mo á rí i pé tó o bá sọ̀rọ̀ àwọn èèyàn máa rí i pé ṣe ló rí wọn ò ní mọ̀ pé ṣe ló wave you just overlook it kì í ṣe pé I saw it but I overlook it. What ó ti send message sí mi mo kàn ní yes Okay, kàn jẹun lórí let me pick this person and let me okay àwọn nǹkan tó ń fẹ́ ó bẹ̀rẹ̀ sí ní sọ story fún mi ó ti mọ̀ pé ọkọ ẹni ẹni yẹn ọkọ ẹni ṣe máa ṣe sàárà fún ọkọ mi ni ta ni kí n máa ṣe sàárà kí n eh, lẹ́ẹ̀kọ̀ọ̀kan kí n máa jáde kí n máa lọ ṣe sàárà fún ta ni wọ́n ní wọ́n ṣe sàárà lọ́dọ̀ wa ń bì báyìí ní christendom ó ti yé ọ̀rọ̀ tó sọ yẹn ó bìlí i will be paying my daughter every time they want to be haunting my daughter Only lè hunt daughter me, mọ́ mo wá ní kó i just i just feel i just kí n dẹ̀ tó kó tó di pò àmì kó tó di pé òun mo ní mo fẹ́ da lónà mo ti pé àwọn fámìlì bọ̀bọ̀ yẹn. ẹ ọkọ àti ìyàwó àbí àwọn èèyàn méjì. mo ti pé bọ̀bọ̀ yẹn mo ti pé bọ̀bọ̀ yẹn mm, àbúrò bọ̀bọ̀ yẹn that's doing mo ti ń try láti search nọ́mbà bàbá bóyá lára àwọn old phone mi tó wà níbẹ̀ tí mi ò ṣe bóyá òun ni bóyá ó máa wà mí kan <laughs> i smile mo ti pè already pé because wọ́n ṣe ni wọ́n ń grab lẹ̀lẹ́pẹ̀ẹ́ tí wọ́n ń grab wọ́n ń grab wọn sí mo kàn fẹ́ bèrè ó ti yé bẹ́ẹ̀ tó bá ní nǹkan sanwó àwọn èèyàn tó bá bèrè ìgbà míì kọ́ máa máa bìlẹ̀ pé ṣe lè ròjà ń bà ẹ́ ẹni tí mi lè wá kó kí n joyè lè bàbá ẹ̀ wọ́n ní kọ́ńtà ẹ̀kan bá mi lọ síbi ìbẹ̀yẹ pé tó bá ti lọ màá fún wọn lówó àtàná tí wọ́n ti lọ gan-an mo rí pé wọ́n fẹ́ máa lò wọ́n láti kú omi dáa pé kí n má sọ̀rọ̀ bí mo ṣe jáde lórí live chat lánàá ẹnìkan kan kọ́kọ́ pè mí pẹ̀lú strange number nígbà tí mò ń pray tí mò ń pray tí mò ń pray ẹnìyẹn pè mí pẹ̀lú strange number mo ní wọ́n fẹ́ distract mi ni òun náà bí mo kàn ṣe kúrò lóyún mo ti sọ fún mi mo ní kó bá ń blọọkù yẹn dànù òun náà kàn pè mí ni mi ìwà gbé ó wà lórí live chat wà ní máa pè tí bá ṣe tán. lẹ́yìn ìgbà náà tó wá fún mi ní iṣẹ́ tí máa ṣe iṣẹ́ tó ní kí n máa ṣe yẹn àwọn nǹkan bíi pé èèyàn fẹ́ máa gbéṣẹ́ fún yàn wọ́n fẹ́ rán mi sí ìjọba àwọn nǹkan tí máa sọ fún ìjọba tí n bá sọ nǹkan tó sọ ń sìn mo jíṣẹ́ yẹn náà ní tí n bá ní mi jẹ́ mi ní sọ tó sọ bọ̀ tó rán mi síjọba lẹ́yìn tó bá ti fún ẹ lábẹ́rẹ́ tí wọ́n sọ̀rọ̀ tó fi gún ẹ lára ọkọ ẹ nìyẹn wọ́n máa lọ ṣe sàárà fún ni just imagine gbogbo nǹkan tó sọ mo ní àti separate for six years ẹni. Eh, òfin sọ pé tẹ bá ti separate for four years pàápàá automatic divorce and we are more than four years before he passed away so why you ringing it in my ear pé kìnìkan kìnìkan just to haunt me and to to meet my daughter. anyway ọ̀nìmọ̀ràn kó bá mi lọ sí ibẹ̀ yẹn mo sì ní àwọn míì ní láti ran ará àta ọ̀dọ̀ tí ọlọ́run bá fẹ́ ṣe nǹkan ẹ̀ tí àwọn èèyàn bá ń ṣe nǹkan ọlọ́run ní tó bá tó àkókò kan á kàn reveal àwọn nǹkan míì fún ẹ wọ́n ní tó bá ti ráyè kan lọ́wọ́ lòun máa lọ lálẹ́ ó dẹ̀ lọ mo dẹ̀ appreciate wọn ó lọ bẹ̀ ló lọ fídíò gbogbo surroundings ẹ̀ kankan bẹ́ẹ̀ àti òun náà ló wá fún mi information ju bí mo ṣe béèrè lọ mo kàn ní kó ya fọ́tò bẹ́ẹ̀ kó jẹ́ kí n mọ̀ tó bá tẹ̀dé wọn ló yà tó fún un bó bí mo ṣe ti ṣe tán látàná yẹn kó tó dé pé mo ṣe tán nígbà tí mo ti wá less busy lórí èyí tí mo parí láti pray tí mo wá pé òkè ẹni tí pè mí let me call back maybe me want to say something or ó fẹ́ ẹ ti understand àtàná yẹn tí mo ti ń pè gbogbo call mọ́. The information he gave to me those information that mo nǹkan tó sọ fún mi yẹn kò sọ fún mi láti láti help me to hunt me but the way now I now open it out and now I use it now as a blog and now expose it a lot of people will be surprised like kò débẹ̀ yẹn rí náà. kò dé ibẹ̀ yẹn rí ṣùgbọ́n mo júwe fún kó dẹ̀ ṣe ibi tó ní àṣìmọ̀ rárá. now tell me why tí o fi gbé kọ̀ láti àná mọ́ because their mission is not good sorry mo gbé sísọ̀sọ̀ ọmọ mi dání because their mission is not good they calling me lẹ́sẹ̀kẹsẹ̀ tó ń pè mí yẹn mo yóò rò bóyá màmá feel bad people don't know me ṣá. they don't know me that I don't feel bad about your progress bó ṣe sọ fún mi uh, ilé ẹ̀ ló wá fi ṣe DP. nígbà tó dé ó wá filé yẹn ṣe dp ó wá rí ilé torí ibi tẹ́mi ràn lọ yẹn ó rí pé àti ìparí ilé ilé ibi tí mo lọ yìí rò pé àti nílé mi ẹ̀yàtọ̀ sí yẹn ṣé ti yé bẹ́ẹ̀ ó wá fi ti ẹ̀wọ̀n mi ẹ fún wọn yín <laughs> some people you don't do competition with them they are doing competition with you. nísìnyí <laughs> àwọn èèyàn máa ń pa mí lẹ́rìn gan o in fact people are terrible mò ń bọ̀ àtàná yìí mo ti ń gbé òkè kí lè pè mí fún o mo ti wà bílẹ̀bù báyìí o. kí ló ṣẹlẹ̀ o kò gbé kọ́ mo ń mo fẹ́ fún wọn ní kò ní ìdí kí n fi so ṣó ní ìdìṣà jẹ́ kan what's up are you sleeping Can you see? Yeah. Yeah. Seriously? Is it because of the Ndoje? Because of the food? Or oh, should I make something for you? No, it's fine It's fine now. jẹ́ ń fi ọwọ́ bojú ẹ̀ jẹ́ ń bojú ẹ̀ ẹ lọ gbà mí o ẹ jíjẹ. mo fọwọ́ bojú ẹ̀ torí ibi tí mo bẹ̀ lọ on computer building ni. fẹ́ ṣó mi nígbà tó wá lọ́wọ́ bẹ̀yẹn àníyà ìgbà tó tíyàwó òun wálé tí òrò òun wálé ń gbà yẹn ṣe ti èmi kọ́ mo mú ìyàwó ẹ̀ wálé o ìgbà tíyàwó òun wálé tí òrò òun wálé ń gbà yẹn àwọn ti kọ́lé. bọ̀tílé tí wọ́n kọ́ yẹn ọlọ́run ní mọ́tò kan tí mo ti gbé fún ẹnìkan rí tí mo gbé fún aláàjì àbáyá mọ́tò yẹn kọ́ ilé wọn yẹn ìgbà tó ń kọ́ ilé yẹn mọ́tò yẹn kọ́ ilé yẹn ó tún máa ṣẹ́kù mi ì dẹ̀ sọ fún wọn pé mo fẹ́ mo ní ilé yẹn fáyìn o lẹ́kùn ilé yẹn tún fáyìn gan ní tó kàn fẹ́ ṣó mi nìyẹn kó dẹ̀ sọ̀rọ̀ burúkú fún mi systematically ẹ̀ ti gbọ́ kán wá ló wà nílùú òyìnbó ò nǹkan kan ṣe. <laughs> Ah, ilé tó dẹ̀ ti kọ́ sí ilé tó kọ́ sí kọ́lọ́hún kọ́lé fún mi mi ò tí ì kọ́lé rí o ó ti yẹ kọ́lọ́hún má dẹ̀ jẹ́ kí n rí nǹkan tó bá máa jẹ́ kí n gbé nǹkan tí n bá ní àti nǹkan tí a bá rà ká máa gbé ta ọ̀dọ̀ àwọn tó ń talé tó ń ralé náà wọ́n ń talé náà ni wọ́n ralé kì í ṣèpè náà. Hmm, tó bá rí tó bá rí good offer tí ìṣègbò fẹ́ ta ó fẹ́ fi san ransom ó fẹ́ fi san gbèsè. so mm. ìyẹn bó ṣe jẹ́. that is it for now. ṣé kí n bá ṣe to the lè tó lè mú sínú ẹ̀ is okay now it's okay. if it's not okay you know English ni tí màá ṣe yẹn ọba kó wọ̀ òkè ṣé bẹ́ẹ̀ ṣe tá a bá ṣe tó i will tell you i will i will know. Eh? ṣé ó ṣe gan gidi lẹ́ẹ̀kan ni. Mm. àtàná ẹ̀ mo ti wá ń pè sí kó sọ tẹnu ẹ̀ kó sọ tẹnu ẹ̀ mọ́ mi ì lè ránṣẹ́ sí náà tẹ́lẹ̀ kó wá <laughs> ìgbà tí mo dáhùn sí tí mo kọ̀ sọ wáyé ọkàn báyìí mi ì lè sọ gbogbo kan tó ṣe fún mi tán o ẹgbẹ́ wọn kàn fi rẹ̀ wọ́n rò pé ó máa dùn mí kí ló ṣe <laughs> kí ni wọ́n ní fẹ́rẹ̀ kò ní rí <laughs> ah, ọlọ́run. Hmm. kábíyèsí rẹ lédùmarè. Hmm. Anyway, mm, another day. So ọ̀rọ̀ bèbí hmm. it be already. yìí. Mm. Just go. afternoon and good evening to you. That depends on where you are. Right? Bye.